وسلم بين خلق الله سبحان محمد أشهد أن لا إله إلا أنت Bàbá ni mo máa sọ̀rọ̀ ti rẹ̀ sùn, kò ní sùn àwa, kò sì ní rẹ̀ àwọn náà. Sọ̀bẹ́ lọ́wọ́ bàbá subhanahu wa ta'ala, so kó bá wa sàlékún mímọ̀, kó bá wa sàlékún mímọ̀, so ọ̀nà ọba, kó lè gbọ́dá àgbẹ̀ kó bá wa sì àlékún àlùbáràbà, kó máa dópin lórí wọn, ọmọ àrọ́mọdọ́mọ ọlọ́run ṣàgbọ́ká yìí tó wá ní kí owó pọ̀ ní àwùjọ wa yìí tó mi ò ní sọ̀rọ̀ púpọ̀ torí pé àwọn mùsáì tó wà ní ìlòkó tí wọ́n bá wa sọ̀rọ̀ tí a ṣe àǹfààní tó pọ̀ ní ọ̀dọ̀ wọn ẹnu kan tí ń kàn sọ láti fi bọ̀tírẹ́sì lẹ́kítọ̀ tí wọ́n ti fún wa òun náà ni ọ̀rọ̀ díẹ̀ kan láti alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ẹ̀rí kí sọ lẹ́ẹ̀kan pé àwọn kan ń kàlẹ́ ìjọba wàhálà ṣáàtò ìdúnrọ̀jì pọ̀ wàhálà wọn pọ̀ tòun tó kí wàá lò pọ̀ tó bá jẹ́ pé èèyàn máa irú ewu tí àwọn ẹ̀kọ́ àmì mùsùlùmí ọ̀nà dálẹ̀ tí wọ́n dálẹ̀ sínú àlẹ́wò náà yìí èèyàn máa kọ́ ẹ kí wàá làwọn pọ̀ tó látara bẹ́ẹ̀ tí bá ka ọ̀rọ̀ ọ̀gá pé nínú ọ̀rọ̀ asandana wàá sì sùn jàmáà yẹn gangan ẹni tó dá jàmáà yẹn so káwọn káwa náà ní láwùjọ wa yìí àwùjọ láti fi àwọn òbí tí wọ́n ń pọ̀pá ní ìtìlọ́wọ́ yìí ní sì fa ọ̀rọ̀ ẹ̀rọ pé nínú ọ̀rọ̀ yusuf pọ̀lọ́wọ́ tó kí n tó wá sọ̀rọ̀ ìkànnì àwọn sófin ìlú wa tí ó ní sí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn ní àìpẹ́ yìí. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ asanilana sọ nínú ọ̀rọ̀ wọn kan ó ní inna al-islama al-hanifa la yukhasimu dinan wala yahdi ma'a qidatan ìsìláàmù tí àlejò gbà wá ìsìláàmù tó yẹ kó máa fagá tí ò sí àbàmọ́ bẹ̀ kò sẹ́gun bẹ̀ ìsìláàmù wá láti máa wá kọ́ńtàdìtì ẹ̀sìn kankan gbogbo yìí tó bá jẹ́ nú ẹ̀sìn ìsìláàmù wá láti tún fi rẹ̀ yẹn kò wá láti wá wó àkídà àfẹ́dànù sòyí wọn ni pé àwọn yahudi àtàwọn nasọrọ àkídà tí wọn wà lórí rẹ̀ ìsìláàmù náà wá láti wá kiri lẹ́yìn sọ̀rọ̀ tí asàlàyé náà sọ̀rọ̀ ẹ ní afa yusuf ọ̀dọ́rí òun náà sọ ikú jọmọ nínú ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ní fa kúlù lọ́dọ̀ ya bẹ̀yìnẹ́ na mùsítẹ́rì kàtó fanẹ́hìn abináhu wàkọ̀ni wàhídẹ̀ masiru na wàhídẹ̀ ummatu na wàhídẹ̀ anakulu anum ikhwana al-masihiyyin. ó ní sẹ́yìn tó bá wọn àwọn kúrẹ́sìtì náà sọ yìí nǹkan kan náà ni wá ọmọ ìyá kan ni wá tó wọ́n máa sọ wọn ní àlùbáàbò ló ń kúrò alẹ́ ìyá ààlà wọn là wà kan náà fà wọn ta kò mí lórí eléyìí ibi tí fà kúrò ìkó ló sọ wọn rọ báyìí pé ọmọ ìyá kan náà ni wọn ẹni pé nílùú wa yìí ní aráfà ti máa ń ti ń sọ̀rọ̀ tí mo ní àwọn ìyá wa ẹlẹ́sìn kejì ṣùgbọ́n ìjọba ti bá wọn rí ẹ̀mí ẹ̀rọ ó wá lẹ́rìí nǹkó ń sọ pé ọmọ ìyá kan náà ni wá ní pé ìnámẹ́lẹ̀ mọ́kùnrin náà na ẹ̀kọ́ à ayàkùrá ni ìnámẹ́lẹ̀ mọ́kùnrin náà ẹ̀kọ́ à ó ní ẹ̀rí wọn ó ní náà نحن مؤمنون وهم مؤمنون بوجه آخر mùmìnì làwọn àwọn náà mùmìnì làwọn ẹgbẹ́ àwọn àwọn náà mọ pàtó mọra kó nígbàgbọ́ làwọn sọgbẹgbẹ bá fa àwọn náà ti sọdọ wa pé gbogbo ẹni tẹ bá yí tẹsọ tó súnà lọ tí ò bá yín dà tí ò bínú ò súnà náà lọ àbí ẹ̀kọ́ kọ́dà bẹ́ẹ̀ ní ṣubí tẹ ní ó súnà nínú olóògbé àbí olóògbé àkàlẹ́ òfẹ́ tẹ̀ tó ń ní ẹ̀fẹ́ rẹ̀ tí wọn náà kọ́ ìdá gbogbo yìí ibi tó ti gbé ìlú èyí tí wọn fi parí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn súnfì bó ṣe lọ́gbẹ́ yóò ṣe inú tíra ẹ̀sùn pé tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ òní tíra làwọn àgbà kiri àbí ní tí ò ṣe inú tíra so bẹ́ẹ̀ bá mẹ́nu wá fún ọ náà ìdáwọ́ wa sóun náà ó lè zọ̀rọ̀ ìbílẹ̀ yìí ń sọ ẹ̀ má bàa kiri so ìkànnì àwọn súnfì nínú wa yìí ó ti tọ́jú mímu díẹ̀ sẹ́yìn so wọ́n ṣe ni wọn ṣe wáṣí ó fẹ́ bàbá anábì náà wọn ní bàbá níjọ́ àlùkìyàmà àníbà Muhammad sallallahu alaihi wasallam ó sì gbéyàwó wọn fẹ́ Maryam ọ̀rọ̀ tí ń sọ yà àwọn tí ó jẹ̀bi lẹ́tọ̀ yóò fẹ́ yàrá Maryam ọlọ́wọ́ bá gángan oníwàjẹ́ bàbá àgbà ẹ wá rí Ahmad Tijani òun wá ní bàbá kékeré àwọn èèyàn tó ń ṣe tó ń pariwo ṣe ọlọ́wọ́ bàbá ní òkè mẹ́lẹ́ ló ti sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ òkè mẹ́lẹ́ ló ti sọ tó àwọn ṣé wà bẹ́ẹ̀ tó wọ́n rẹ̀ sí ìmọ̀lá lamẹ́lẹ̀ kó ayé ẹ̀kọ́ ṣé irú àwọn tí ń sọ rọ̀rọ̀ báyìí lẹ́wà ní ntòkù táwọn ṣe oṣù táwọn fi bá wọn lò ní àsùkò táwọn máa dákẹ́ máa dákẹ́ díẹ̀ díẹ̀ ni àwọn tí ẹgbẹ́ tá à ń darapọ̀ mọ́tà jọ ń ṣe dáwà nínú àwọn ẹlẹ́gbẹ́ afẹ́kùn wọn kò lù ẹ̀ àtijọ́ jẹ́ tí wọ́n ń darapọ̀ àwa gbọ́ wá sí yé pẹ̀lú ah mashallah afa yìí ti rọ́ọ̀dù fáwọn ẹ̀sẹ̀ mi sì lóyún ah afa yìí ti rọ́ọ̀dù fáwọn àdánwò lóyún ẹ̀sìn ní ẹ̀fẹ́ fún wa sínú súnà náà lè fi dára pọ̀ mọ́ sọgbọ́n ọba sọ̀hánù wọ́n ta la wọ́n mọ̀ sàbí ẹsẹ̀ wa níbí so àti ló ti kọ́ ọ̀nà ọba sọ̀hánù ti gbìyànjú lórí bá ti gbọ́ ẹ̀sẹ̀ ọlọ́run láyé lóbodò àti ló ti kọ́ ọ̀nà ọba sọ̀hánù wọ́n ta la kó má dà wọn lágara kó má dà wọn lágara ọ̀rọ̀ pé mo ti lọ́kọ̀ mo ti lọ́ọ̀tù kọ́ láǹsọ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ́lù míì àwọn tí ń sọ̀rọ̀ ìwọ ní dókítà ní gbogbo wọn sẹ́ni tó bá jẹ́ dókítà ní wa onídókítà yóò wọ́n làwọn ní èjì so onídókítà jẹ́ dókítà kò jẹ́ prọ́fù tẹ̀sán ọlọ́wọ́ bá ti yẹ ọkọ̀ sáǹfààní bẹ̀ sáǹfààní bẹ̀ kọ̀ bá ìgbọ́nà lọ́wọ́ ju bẹ́ẹ̀ kọ̀ bá èmi ìdíjí wọ́n ti máa wí kò sáǹfààní bẹ̀ sọgbọn ọba kó sàdá gbogbo abàdà kó sọ wà ní ẹgbẹ ìdílé tó wà mọṣá yìí fún àyè kọlọ ọba sọ wà ní wọta kó sàrọ àkùn ọlọ láyọ tó máikrófóònù lọ sí ọ̀dọ̀ kódà kí báyọ̀ ṣé kò tó bẹ̀rẹ̀ tí ọ̀dọ̀ wọn gbé àbá kódà kí àwọn ṣé kò tó báwọn kàlí lórí ìdájọ́ tí ṣé kò wá lọ́wọ́ yìí sí so báwọn kàlí wọn ṣàtúntò lẹ́kọ̀ọ́ ṣáàbì mẹ́kúrúfù dájọ́ tí mo bá wà lọ́wọ́ yìí sí so àwọn ọmọ ṣàtúntò lẹ́kọ̀ọ́ ṣáàbì mẹ́kúrúfù fún wa dáṣẹ́ so ẹ báyìí. lalu menerus untuk aksi Assalamualaikum warahmatullahi wabarakatuh. وآله وأصحابه وبتي على وسلم تسير المولاتكم تكثر كل سنة النبي صلى الله عليه وسلم وعلى جمدك يا رب تسير المولاتكم وعليكم وكيالهم على الله فعلا صلى الله عليه جمدك يا رب حسيبه وتواريخ صحابة الله وتمات الله من النبي صلى الله عليه وآله وداري ما يوم ọlọ́run bá ìgbà tí gbọ́dọ̀ ṣàlàyé lórí tíra àbúrò àwọn àgbà fà ẹni já oko gbọ́dọ̀ tí wọ́n fi àwọn àgbà fà nínú àgbáyé ìsìlámù tí wọ́n sì jẹ́ pé ìjọba yẹn ní ipò kíkà tíra láti ìgbà kan sí ìgbà kan tíra láti ìgbà kan sí ìgbà kan.

àwọn ọgbẹ́ náà ń tẹ̀lé fún de àwọn ètò yìí àbámu ìjọ àsàkóso lórí àti àwọn afárá tí yóò jẹ́ ayé ọgbẹ́ náà ń sàṣẹ ìgbàlẹ̀ ọgbà ọ̀dọ́ ilé ìwé lọ àti àwọn àwọn àlùsí àrùbọ. èyí tó dájú ni pé ojú sáǹfààní fún mi ti ń sọ síwájú àwọn ti àrùbọ. èyí tó dájú ni pé mo pẹ́ ní ọ̀rọ̀ ti lò lórí ẹ̀. tíra ọ̀bí náà ti ṣe ìfẹ́ ọmọkànṣe tíra fọdílẹ̀ ti sheikh al-allama muhammad bazibuyi ló gbé lẹ́sẹ̀ ọ̀gbọ́n náà sọ̀rọ̀ àkọ́kọ́ tí sọ̀rọ̀ yìí pé ìgbé gbé àbímọ àbímọ gba àwọn tá a dá kẹ́kọ̀ọ́ ní wọn kí a lọ hajj ra ẹ̀ àkọ́kọ́ tó àlẹ́ kò ní. ní àpòlù báyìí sí àwọn ṣáṣá kan tó ń bẹ àbí tó jọ bẹ́ẹ̀ kò sí láì fi kí wọ́n tó máa wá sí àmọ́ táwọn bá sì máa wá sí ní àpòlù báyìí sí àwọn ṣáṣá tó kó sì wáyé náà so wọn rọrùn láti ha so tí a bá ha insha Allah ta'ala bíbá tó ha ló bá nǹkan ní mama náà lè sọ̀rọ̀ so ẹ tí wọn kà tẹ́ra wọn ní àná ni wọn máa tún ti wọn máa yọ kọ́ ló ń wá sọ fún wa. òwe ọ̀rọ̀ ni lẹ́nu kan sọ bẹ́ẹ̀ o ẹlòmíì ọ̀làmọ̀kọ̀ rẹ fún ahìlẹ̀ sọ́nà ti ká ahìlẹ̀ sọ́nà òwe ọ̀rọ̀ ni lẹ́nu kan sọ. tó yẹ kó rọrùn láti wọlé fún ẹni fẹ́ẹ́ sọlá tó yẹ pé ó ṣòro nínú kó tó yẹ kó rọrùn ṣe sìn lákòókò ọdún kó mọ àwọn táyé ìwé sọlọ tọlẹfí wọn wá burú àwùjọ ayé mi pé abẹ́ṣe tàbíru àdúrà àti sọlẹfí tọlẹfí pé ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́wọ́n twenty eight ọ̀dọ́ rẹ̀ láti mọ́nà àti sọlẹfí tọlẹfí mo gbà yẹ̀wò ìmùtẹ̀mí ẹ̀dọ̀ wa kò sí ẹ̀sìn tàbí màáyìnà láti ìwé láti máa ojú ọ̀ akọrin yẹ́tì ààrẹ sixty nine one ìmùtẹ̀mí ẹ̀dọ̀ rahimahullah kó dájú ní tìjọ́ àgbà tàṣí tẹ́ra rẹ̀ àwọn ìwé péré ní ìlú sàbà nígbà mi à ní bùkà tàṣí àtó bẹ́ẹ̀ àwọn afáwọ̀ tó bẹ́ẹ̀ àwọn afáfáwọ̀ tó bẹ́ẹ̀. ìṣòro bá kíyèsí ni pé nínú àlùkọ́tọ̀ rẹ̀ bí ẹ máa ní àṣìṣe ọgbẹ́ sàlàyé fún ọ burú jáì òun ni kí ẹ máa ọwọ́ adébọ̀lọ̀ o ti ṣe ìdàgbàsókè rẹ̀. ìyá ń sọ fún wa nínú tíra rẹ̀ nígbà wọn sábà fi ṣe hàn sí i agbónálágbá ni torí báwo ni tó pé six seven six ìjọ kò lè jẹ́ ẹni tó kú síwájú rẹ̀ ìnáwó yìí tó pé six seven six ìjọ kò lè jẹ́ ẹni tá a ṣàfihàn mánájú sọ́dọ̀ sọ́dọ̀ rẹ̀ nínú àti wọ́n tó kú wọn bí àkàtì ìbọ̀dàdì ẹ̀rí ibùdó abdul bọ́ọ̀ tó kú four six three ìtú sábà wúlò ọ̀rọ̀ yìí pé àtúwọ̀ àwọn ìlúpẹ́ yìí máa ṣiṣẹ́ wa àwọn àtàrí wọn lò ní sálàbù fún wa bóyá tá a ti máa tẹ́lẹ̀ táwọn àtàrí wọn ti fẹ́ wọ̀ ọ̀la iná ọ̀rọ̀ yẹn àsìkò yìí. wòlé dáhìí kan nínú àṣìta ní kò dé ibi náà máa ń dákọ̀ sẹ́lẹ̀ fún dákọ̀ sẹ́lẹ̀ kò gbọ́dọ̀ dàrú wọn lọ́wọ́ tá a fẹ́ mẹ́sìn lọ́dọ̀ wọn a fẹ́ tẹ̀lé àwọn a fẹ́ kọ́sí wọn a fẹ́ dàbí wọn. afẹ́ ronú bí wọn afẹ́ wúwa bí wọn òwúrọ̀ jáde kúrò ní àwọn tàǹdẹ̀lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé khayru nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àdìfù ọ̀dọ́ àwọn ọ̀sọ̀rọ̀ ọ̀bí aláwọ̀ tá a lánà fi sọ ìhẹ́ yìí. ọ̀dà àdìfù yìí kí n má rò jẹ́ lè kí n má rò jẹ́ pẹ̀lú àwọn mẹ̀ṣáì fún mi fún aláǹfààní àdìfù mọ̀tàwá àdìgbò àìṣe lọ́gbẹ̀ wa kúta àìlà àmà àdìgbò àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ ìwọ̀n kọlọ̀ máa kàn wọ́n tí wọ́n fẹ́ mú bí ọ̀rọ̀ yìí ni pé tí wọ́n dàgbọ́ sẹ́lẹ̀f sẹ́lẹ̀f sẹ́lẹ̀f àkọ́kọ́ àwọn tí gbọdọ̀ kọ́ dàrú máa lọ́wọ́ òun náà làwọn tí jùmùúrò àìlẹ̀ ìbí lórí ẹ̀mí àwọn tó ń dé sẹ́lẹ̀fù àwọn náà ni kọ́lọ́mù àkọ́kọ́ sẹ́ńtúrì àkọ́kọ́ ní mùsùlùmí sẹ́ńtúrì ẹlẹ́kejì sẹ́ńtúrì ẹlẹ́kẹta haramu sì pé àyẹ̀dùn ìkọ́nù àrọ́ ìbẹ̀rù sẹ́lẹ̀ nítumọ̀ àlùkòrò nínú fọ́pọ́lá ǹjẹ́ àwọn tí ó jẹ́ sẹ́tì ẹlẹ́kẹ̀rin sọ́ọ̀lì wọnú wọn àbí wọlé wọnú wọn mìíràn àṣọyà làmì àìsàn tẹ̀wá ẹ̀yẹ. ìní ìpìlẹ̀ bá ti bẹ́ sálàyé àwọn tó ń jẹ́ sálàfù gan ìṣẹ̀lá tí wọ́n lè wọ àbí wọlé wọ́. ibi ìdá àdébù sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ àdìgbò lórí àwọn tí wọ́n fi ń tẹ̀lé ọlá ní ẹni gbogbo jùlọ nínú àwọn bá lórí wàhálà ti àdìgbò lọ́dọ̀ àìmọ́lẹ̀ máa sọ yìí ó ní fẹlẹ̀ ẹ̀dẹ̀rì àdẹ́kẹ̀rọ̀ báyìí kọ́rin ní kọ́rin ní àwòfẹ́lẹ́fà fẹlẹ̀ ẹ̀dẹ̀rì ó ní ẹ̀yìn mọ́ ìjà àdébù sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ nígbà tí ń sọ àdìgbò روى أن خير هذه الأمة القوم الذي بعثوا فيهم bí bàtà lẹ́bi tún àwọn ọ̀rọ̀ yìí fáwọn tí bàtà lẹ́bi mẹ́ta pé àwọn tó fi ń rọ́ọ̀dù nínú àwọn ìjọ mùsùlùmí wọ̀nyí ìsọ̀rí mùsùlùmí wọ̀nyí tí bàtà tó dákọ̀ bọ́ọ̀dù ti ẹ̀ta tó dákọ̀ bọ́ sàlẹ́bi tó dákọ̀ bọ́ọ̀dù méjì lẹ́yìn rẹ̀ àbí mẹ́ta ló dákọ̀ ní máa nà tí tàlẹ́bi ni pé khayru nas qarni thumma alladhina yalunahu thumma alladhina yalunahu tí tá náà ní sọ ọ́ sọ jùmọ̀ ẹ̀ lọ láti sọ pé sẹ́ńtẹ̀ àkọ́kọ́ ìkejì kẹta àbá náà ní sọ pé xeyiru ìnáṣí kọ́ọ̀mì fọmọlẹ́bínà ẹ̀rùnáhùn fọmọlẹ́bínà ẹ̀rùnáhùn fọmọlẹ́bínà ẹ̀rùnáhùn. ابن حبان رحمه الله تعالى في كتاب الثقات قلت لأبي ولا لا فعل أثر النبي صلى الله عليه وسلم ذكر رواية حمار ìjọ ìṣe fẹ́ràn mẹ́rin tí àdúgbò tí ó gbà yẹ̀ yẹ̀ pé àwọn tó ń bì ní sọ́yà tá a dà ní padà tó dọ̀ wọn tá a yẹrẹ nìkan náà wọn fà fún wa pé later ni mana àti sọ́yà later ni mana àti sọ́yà tá a sì ní fọkàn báyìí pé agbódò gbàgbó nígbà tí bàbá ìlú mu wá lọ́pọ̀lọ́ ayọ̀ kò gbọdọ̀ jẹ́ ìkóra àwọn tí ànábì sọ̀rọ̀ bá ọ̀sẹ̀ lẹ́nu ìlú fúnra yẹn lọ àwọn táwọn màbá kọ̀ọ̀kan ni àwọn sàbẹ̀ ànábì sọ̀rọ̀ bá ọ̀sẹ̀ lẹ́nu àwọn tí wọ́n tẹ̀lé wọn àtàbẹ̀rẹ̀mù ọ̀mìnà àjẹmílì yìí sẹ́yìn wọn mùsẹ́yìn ìlú àpèjú àwọn tí wọ́n tẹ̀lé wọn. àwọn ọ̀tọ́ jẹ́ àyèmọ̀tì mùsùlùmí ti gbajúmọ̀ sí àwọn àfọ̀ òwúrọ̀ àwọn sáájú àfọ̀ àyè mùsùlùmí. sọ̀rọ̀ nínú àwọn tí wọ́n dà lọ́rọ̀ fẹ́kọ̀ àbí ọ̀rọ̀ ìkúsùnà lẹ́nu sọ̀rọ̀ wọ́n nínú àwọn ọmọ ẹgbẹ́ kòmọ̀ ní ẹ̀kọ́ wọn ti ẹ̀dọ́ yá tá ẹ̀rú rẹ̀ ọ̀tá yóò tá àbẹ̀ yìí nínú wọn àwọn ọmọ náà wọn sọ́lẹ̀ ọ̀tá ní sàkálà wọn. táwọn ọmọ náà gbọdọ̀ wọn tó àwọn ẹni wọn dé àwọn ọmọ tó wò ti tó dà rẹ̀ ti fáwọn tí àdébí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀ wọn láti máa lọ bá àwọn ìmáàmù kan nínú wọn àwọn sọ̀rọ̀ fúlágbèdè àwọn ìmáàmù mùsùlùmí náà wọn àwọn sọ̀rọ̀ fúlágbèdè wọn àwọn ọmọ yẹn àwọn ni kí a tún pọ̀ ju ìwà dáadáa fún àwọn ọgbà lórí pẹ̀lú sọ́ọ̀fù nínú àyè àwọn ìwà tí àbí ọ̀rọ̀ nínú kọ́ọ̀rọ̀ tàbí máa ń lọ ní kéèyàn fẹ́ sọ pé bí àwọn sọ́ọ̀fù ti máa ń ṣe ní pẹ̀lú méjì àkọ́wà máa kó ti dùn tẹ́lẹ̀ àgẹ́bí ọ̀rọ̀ tó ń pa kí sílẹ̀ àdàkọ́tọ̀ náà bí tó sì jẹ́ pé àyẹ̀wò ìṣesí tó sì ní ìtàn sọ́ọ̀fù máa ń ṣe ibi tí mo fẹ́ káwọn sí èdè pé ọ̀rọ̀ káwọn àwọn tí wọ́n jẹ́ sọ́rọ̀ ká sì mọ ìlànà wọn àti ipò wa èyí tí ó fi ọ̀rọ̀ lórí lórí ẹ̀fọ́ wa tí ti tó tẹ̀síwájú yàgùn yẹn nípa ti ká ní kàkó pẹ̀lú ẹ̀ orúkọ tí wọ́n ṣe kàkà fẹ́ ṣe tí a bá ti gbé jáde kó lórí áàdì ìṣòro tẹ̀lé àtà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábìsọ̀rọ̀ bọ́ àwọn ọlọ́run ọba ìgbẹ́rọ̀ ní tòlùsí kọ́lá sọ̀fánà wọ̀tá ayá فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا ọjọ́ tí ìmọ̀lẹ̀ wa tó bá ṣe dé ní ìmọ̀lẹ̀ àwọn sọ́dọ̀ láàrin mọ̀nà ọ̀fun wọ̀ ẹ̀ pé adébó tí a bá ti gbé ìmọ̀lẹ̀ wa ìgbàgbọ́ wa ìsìn wa jáde kúrò lórí ìlànà àwọn fún wa fọ́pọ̀ lọ́lù nítorí tẹ̀lé pé wọ́n nù níwájú ọlọ́run wa ìgbéra ẹ̀yìn ó sì nà bọ́lá wọn ìgbéra wọn sọ̀rọ̀ wa ta'ala rẹ̀ ti sọ wọ́n sì tún ń bẹ كرم الله سبحانه وتعالى يسعد في مسرته وواجبه والله تعالى على واعلم صلى الله وسلم وبارك على محمد واله واصحابه جزاكم الله خير tó nígbà yìí àwọn ṣẹ́kọ̀ọ́ àdìjì náà ń lòsì ìtàlẹ́ lẹ́yìn ìgbà wọn wà gba àwọn míì kó tó di pé àwa kí wọn. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله وسلم وبارك على محمد واله وصحبه اجمعين وبعد السلام عليكم ورحمه الله وبركاته لا يجيكي gbogbo وكي wọ́n kí àwọn ṣàlẹ́ fún wọn wà ní كي tẹ̀mí يا ọ̀nà òbí kí ènìyàn sẹ́kù fún wa dada dáadáa ó sì ní ká jẹ àbáríkẹ́ náà ti bẹ̀rẹ̀ lára wọn pẹ̀lú kó aṣàlùkùn àgbẹ̀yẹ̀ kọ̀ọ̀kan wa náà àkẹ́yìn níbi tí wọ́n dìde náà tí wọ́n ń ṣe àgbẹ̀padà lọ àbẹ̀ ọlọ́run bá lọ sí ṣàlọ́ tàwọn àgbẹ̀ wọn ṣàlọ́ àṣọ̀rọ̀ ní ilé lára tàlàfẹ́. àwọn pẹ́ẹ́nà bí àwọn ṣe fa oníròyìn ti sọ lẹ́gbẹ̀ẹ́ nínú àgbẹ̀fẹ́ fún àwọn ìfọ̀ àti wọn kí n kú máa ń yẹ sí méjì ọmọ rẹ pé tó fa ni pé nínú òbí jáde ti bá wà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan lè bá sọ fún wa lè nínú máa bá wà lọ torí ẹ̀ ló fi kí nínú kẹ́lí níta torí pé ó lójúgbà tèmi máa fi ráyè jáde torí ní ẹ̀ tí wàá bọ́ sí ibi tó máa yàn ọ́ rò pé bóyá bí èsì wá di jòkó làwọn tọ́wọ́n náà ní ìbáyìí náà sí tàbí gbà ọ́ dájẹ́ yà lọ́tọ̀ ni nítorí pé àwọn tọ̀hún ọ̀rọ̀ tí wọ́n ti kíra sí mi tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ni tí mo ti mọ̀ pé àwọn ilé ìwọ̀n ìka sí. ẹni ẹ ẹ àwọn tọ̀hún ẹni ká má dà pọ̀ wọn lẹ́yìn láyé bí wọ́n wọ̀ fún mi ní ìka pọ̀ àmọ́ ẹni ká lè dá wọn dà pọ̀ wọn. inú kí n lọ ìdòkó wọn torí ẹ̀ lẹ́sùn pé àyà ní kí n wá sí ìdòkó wọn. tí ìwà ìdókòwò àti wọn ni wọ́n ti chẹ́ńjì wọ́n ti chẹ́ńjì àtúntàmì pa pé bàbá tí mo padà sọ̀rọ̀ wọn ní jọ́jọ́ ìbò àṣírí àdéjúmọ̀ tẹ̀lé padà ń bi ni pé ó jẹ́ lókè lórí sí tọ́rọ̀ tó sọ yìí ní sèyí kábà fún sí fúnfẹ̀ ní akadẹ́míkà àti ní òfin tó bá ti jọ mẹ́wàá lọ àlè ló wọn nígbà pàtó ẹgbẹ́ àjọ kọ́ra wa ló kù nípa àjọ kọ́ra wa lásìrí ni àjọ sadà aláìlú dọ̀là láti ní mọ́sálásí bí àpò àti sọ́ọ́sì ká so àwọn ilé wọn wá pè sí ìjòkó tí mo sì máa ń gbé inú aburú kàràjọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó kúrò ìrìnà ìfi wá ìjòkó ọ̀gá ààyè ìwé ẹni wọn níbi ìjòkó kí ni wọn máa ní èyí ní wọn àwọn òsì ní ẹni tó wọn àwọn ẹni ìjòkó àti tí wọn bá ṣe ń jìnnà ara èyí tí a lọ ọkọ ẹlẹ́ẹ̀kejì lọ́rọ̀ tí àwọn ṣèkọ̀ọ́ tó fi bá wa sọ̀rọ̀ ìlẹ́tìkà fẹ́ẹ́ tàmálẹ̀ sí ọ̀rọ̀ òṣèlákàyè òṣèlákàyè nítorí pé inú dáwà tí olùsọ̀ni wòye sí onígbèsè ní sí kódà ní àìpẹ́ yìí tó sọ ní olùwàfún yìí làkàyè oníwà mẹ́yà tẹ̀sẹ̀ káwé yìí láwùlọ̀ làlùbá ẹ̀ wà fọ̀pọ̀lọ́ ló ẹ̀ wà kó sí wọlé ẹ̀ wà sí àtúnáyé ló sínú àtúnáyé ló kílẹ̀ ẹ̀ fọ̀pọ̀lọ́ yìí ṣe tó lọ́wọ́ yìí sọ pé wà mẹ́yà àfihàn ìlànà ìlànà àfihàn ìlànà àfihàn kò sí ní wọ́n ti máa ń gbà dáná abúlé àlẹ́ nàkì ìyàbẹ̀ sùnwó fẹ́ pa àwọn ènìyàn. nítorí báwọn fẹ́ kọ́ bàtà ìgbé kódà kálíbà gbé làkàyè wa mọ̀ lọ sí ẹjẹ́ káwọn olú wa lọ́wọ́ á nìjẹ́. àwọn kan kọ́ bàtà ìgbé tàbá ń kọ́ inú náà ní ìjọ. àwọn ṣáṣí mẹ́rin kò ní wọ́n kọ́ ayé wù lọ́fọ̀ àwọn lọ́fọ̀ mi lábẹ́ ẹ̀kọ́ ẹ̀rú yóò ba àwọn sẹ́ni sàlẹ̀ wù kí ló dé tí súrájú wù káàkà ìwọ sí òun tí ọ̀rọ̀ aláṣọyà ọ̀dà alára tó sọ̀rọ̀ á fi rẹ̀ sílẹ̀ ya ọ̀rọ̀ yìí padà ṣùgbọ́n ká ìwọ lọ kọ̀ọ̀rọ̀ fún mú kọjá ìtọ́ yẹ dèbè ó máa fún alẹ́ mi làkàtọ̀ àlámà fún àlámà fún dàbọ̀ ẹ ẹ kéjì ẹ níkà wò ọmọ ẹgbẹ́ xatàlọ́ ọ̀dà ọ̀dà àlà nígbà tí ó sọ̀rọ̀ tánà ló sọ fún pé ẹ̀ láyé múnú áhìnkù àtà àkúnà ìlú àhábà ìrìn ó ní òun fẹ́ kí ni gbogbo tí wàá tàbí sọlá ayọ̀sọ́lá tó sọ òun òun fẹ́rẹ̀ nìkankan ju ìrànlọ́bí àmúhà ẹ̀mí ara wọn. tọ́lọ́ gbọ́ làákàyọ̀ tó kù yé ọmọ kí ni táwọn èèyàn tó kù lé nìkan ní gbogbo tó o bá ṣe ọ̀gbọ́n ní ọkọjá títa ní ìta náà tó ní bàrà áfà náà ní oníṣẹ́ báyìí ló ti gbà. tàbí náà tó sọ pé àyà ìyàwó bàrà sọláka yìí wá ó gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú kíni alukur'an wa sunnah anabi sallallahu alaihi wasallam ẹlẹ́kejì níbi pọ́ǹtì tí wọ́n bá kàwá sí tẹ́wọ́n bá bẹ̀rẹ̀ pàkíyèsí wá sí orí ọ̀rọ̀ tí wọ́n sọ pé olóòrùn sísú ní al-kitab wa sunnah àwọn ṣẹ́fọ́ àwọn ìdókòwò yìí ìwé àti wọ́n rà kọ́nà kan lájọ wọn yìí ìwé ìwé kan náà ọjọ́ bí wá sí ìwé àwọn sọ ní nílùú ọ̀rìn tẹ́ àwọn wọ́n yẹ pé ẹ bá sọ̀rọ̀ àwọn ìfọwọ́ náà wọ́n gbọ́dọ̀ jí ẹ máa ké sí àwọn tí òun ní gbogbo àwọn àwọn àwọn tí wọ́n ti kó tó padà wá ṣe máa bá yẹ àwọn sọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ní sùn àwọn tí òun ní ẹgbẹ́ káàkiri ní ọ̀tẹ̀ ní tẹ̀lé yìí àwọn tí ẹnu sí owó pẹ̀lú pẹ̀lú pẹ̀lú torí aníkíní kan lọ ni a kì í ṣe yẹ sà àbúkù oníṣẹ́ njẹ́ òjì kan rí wà pẹ̀lú ọ̀rọ̀ yẹn wọ́n á fọwọ́ pè mí lọ́wọ́ á lé ṣe gbogbo bẹ́ẹ̀ nígbà tá a wà lóṣù nígbà gbogbo lákàyè rẹ̀ yí rẹ̀ kọ́ wá lò fún wa ni èmi ọ̀dà wọn lò amánú súfì kí mo fẹ́ fara mẹ́rin pé inú tíra Ibrahim Niyas àti inú bíbí àṣekà tó ń dájú kí wọ́n dá wọlé ìjà tó bá sọ̀rọ̀ rẹ̀ àti wọn ní òṣùlù ẹ̀sìn wa pé mọ̀mí kìíní àlàyé kìtà lọ súnà pé àwọn lórí súnà ni ẹ̀gbọ́n bí yálò súnà làwọn náà tó pé ìbẹ́nu àkọọ́lẹ̀ Ibrahim Niyas ti ìbẹ́nu àkọọ́lẹ̀ tíra àṣekà tó ń dájú kìtà ní ìgbé òṣùlù ẹ̀sìn àmọ́ kílọ̀sì táwọn fi gbọ́ tó ti gbọ́ kí àti wọn náà sọ fún ọlọ́kàn yìí ṣé àpẹẹrẹ ìdààmú bá kàrò ní tòun máa rò yẹ kó máa wọ pápọ̀ pa wọn náà tí wọ́n máa rò lọ sí àbáwọ̀ bá kàrò ní òfin máa tó lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣé àbẹ̀kárí Jìlání àwọn ṣé sọ lẹ́tọ̀ pé àwọn àfa ní iṣu lórí ọ̀rọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ lọ́ọ́ máa kó ọ̀rọ̀ rẹ̀ dé àfa sóńdà yìí kí nínú àwọn arúgbó pápá jùlọ tí a máa ń ka gbóníyà tọ́lé lẹ̀ ẹ́ lù rẹ̀ ẹni nígbà tí wọ́n sàlàyé àdéhùn àlùbùrọ̀bà àtàwọn ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ ṣẹ́ka bẹ̀rẹ̀ kí adé ìjì náà ní tó fẹsẹ̀ rinlẹ̀ nú nínú ọ̀rọ̀ pẹ̀lú àtàjọ ọ̀rọ̀ tó àwọn ah, kan ní ìdíbí kálọ̀ kàtí àti òbí ní Sheikh Abdul Qadir Jilani wà aráwòhu al-i'tiqadiyya wà sùfìyà àrùn wà nàkùn àlàdóyè aqidati ahli sunnah wal jama'a ẹni tó ṣe ní Dr. Sa'id bọ́ọ̀lù Muslim òun ló ṣe kíra mẹ ẹni tó bá wọn tí o bá rí dá lójú lé kọ́ńtà sí máa máa sẹ́yìn rẹ̀ sí i the same thing náà ni Sheikh Abdulkadir Jilani alimami zahid Dr. Abdulrazak Al-Kailani ọlọ́ṣẹ́ àmà kí ni inú Abdulkadir Jilani tó tó kó sí àásùnmọ̀ bí wọn náà àti tilẹ̀kùn àbúrò lẹ́nu kí náà ń takò sórí Jilani wọlé ìpín sálàfínà lòun náà àti tilẹ̀kùn àbúrò lẹ́nu kí náà ń takò sórí fún. sí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan ni pé kéèyàn máa ní nílò ìyá àwọn tó gbé súnà bí wọ́n kà pé pé ẹ̀dí máa wà. níjọ́ tí wọ́n sọ fún brọ́dà kan ní oṣù bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ wọ́n ti kàmí lọ láì Ibrahim ta bàbá yìí lẹ́ẹ̀ka. níjọ́ tí wọ́n sọ fún brọ́dà kan ní oṣù bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ wọ́n ti bàbá tẹ̀mí mọ̀ fẹ́ pé òun àti wálídì ni wọ́n jọ ń kọ́sẹ̀ yẹpẹ́ ní lọ́dọ̀ bàbá níjẹ̀dá òun ló tó wá náà lónìí ọdún kìlónì pé àwọn afọ àsúnà náà ni tòkìlà àwọn atakùrọ̀ wa sí tòtà á ní gbà pé kádìrì ìlànà wọlé pé sálàfì ni àti sílẹ̀kùn àbúrò yìí ti sálàfì sí kankan o ó lè sẹpẹrẹ díẹ̀ nínú àkídà tó ní mọ́sàbí ahmed bọ́lá àǹbàdì tí tòun ẹlẹ́kì ẹ̀ta nínú kókó ọ̀rọ̀ yìí pé màá ṣe wá lójú kòkòrò náà kíra mọ̀dáyé ní sàríkì fi mọ̀lẹ́sẹ̀rẹ̀ ìyáka náà àbúrò wa ìyáka lẹ́sà yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ wọn lóṣù fún wa lẹ́ẹ̀kan pápá yìí ọ̀rọ̀ ilẹ̀ hàn àti ọ̀rọ̀ káṣù àti kéṣe pé bóyá ti ń jẹ́ ìhámù ìwọlé pátápátá torí ẹni yóò yìí kí n ṣe wá lójú òkòrò pé kálọ̀ kàtí ramadan ismail kí ni ala ládàá aram around page to bí nínú àkáyé ti ṣàlàyé ọ̀rọ̀ yìí síbẹ̀ ni kí yọ sí wa ní kálá rí káṣí kìí ṣe táàpì ní ilẹ̀ hánà nìyẹn so bàbá ṣàlàyé ọ̀rọ̀ yìí sí síbẹ̀ èyí tó jẹ́ kókótó parí ẹ̀ tí màá fi ṣe nítorí kálíbà rí àwọn ìbéèrè ìka òun ni ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan fún wa nípa pé àwọn níbi díẹ̀ àti ìdòkó abáàlọ́ sí ìdòkó wọn àbí àbáwọn ṣe papọ̀ mọ́sálásí ọlágbára ni bóyá àwọn àṣà yóò tún padà bá ọjọ́ mi nítorí inú àwọn tí ó ní wọ́n sọ fún agbósọ̀kúsọ̀ là ń sọ ni àwọn bàbá tiwọn náà aláburú ni wọ́n o wọ́n ṣe bídíà o kí ni wọ́n rí ṣe fún wa wọ́n ń pariwo ní káwọn àwọn káwọn ní sàtẹ̀dá ọkọ̀ yìí nàní sá wọ́n ní káwọn lọ káwọn ìtòkú ni wọ́n ń dòkó ní ìdòkó wọn ní wọ́n ní káwọn ìyẹn jẹ́ ni wọ́n kí ló tó yọ bí wa lórí àwọn mẹ́ta làwọn àgbẹ̀ tẹ́ o ṣe gbogbo wa mẹ́rin ló kù sí tẹ́ẹ̀mà bẹ́ẹ̀ ń wo tóbi ẹ̀ ń gbẹ̀lẹ́ ń wò ẹ̀ ń wo ẹ̀ mọ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀ mọ ìjókòó gbogbo wa mẹ́rin ló kù sí tẹ́ẹ̀mà bẹ́ẹ̀ ń wo tóbi ẹ̀ pẹ̀ ẹ̀ ń wo aládò ẹ̀ ń wo lóbi gbogbo ẹ̀ lẹ́wọ̀ kí kò sẹ́yìn tí o tí o tó o dábòlò gbogbo tẹ̀ ṣe kó lẹ́sẹ̀ akúté kiri sí la yóò bá tóbi ni tó o bá mi kó o mọ o mọ wa bọ́ sí kọ̀rọ̀ wọn ni káwọn dájú pé ẹ mẹ́rin lọ sọ́dọ̀ àwọn kìíní yẹn mọ́ ṣé imú àwọn àti àwọn àbá ti ta ló burú jù ìwọ́n ní nǹkan yìí ìwọ ni ó lóye nǹkan ọ̀dọ́ tó fún ọmọ láì sábà bù ú. kò sẹ́ni ṣẹ́ni náà sọ yàtọ̀ ní sọ́wọ́n náà ọ̀tọ̀ ní àwọn òkúkú níbi yà ọ̀tọ̀ ní àwọn tó ń ọlọ́bẹ̀ yọ̀ ní wọn tó ń fún ọ wọn kọ́. bọ́ọ̀lù láti wọn á kọ̀ nípa rẹ̀ síra wọn. bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́dẹ kálukú wa. tó wọn ẹ bá jẹ kí wọn pẹ̀ fọ́fún alẹ́ rẹ gẹ́gẹ́ ọ̀rọ̀ àní sórí àsìkò ni lóye kí n dákẹ́ báyìí ní bá. ìsàkùn náà tẹ̀lé ọlọ́run bá sí ẹsẹ̀ ṣòlóhùn fún ọjọ́ mi wá lẹ́yà bá a sọ gbogbo tó àmánà kan wà tẹ̀lé àwọn sẹ́yọ̀ náà etí akéde ní bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé kí n máa kó bọ̀ wálé olóògbé ọlọ́run mo ṣe ládéhùn fún àwọn ọmọ ẹ̀yà torí pé ó ti wà èyí tí ìbádẹ́ wa sọ ara ẹ̀ pé kò ní ìgbàsí náà ni mo ní ìgbàsí wọn máa mo sì kò sì wù mí kí n wá mi tí mo wà tí kì í wá ṣe pé kápítàrà ọlọ́run ọ̀ṣà fà á àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ó sún máa tán tọ́lọ́wọ̀n kó jẹ́ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run tí ń bọ̀ wá èmi náà wà lè fún mi níṣà ọ̀rọ̀ ṣe na ìbéèrè wà níbi ìṣàlàyé tí abaláǹfààní àti ìgbà títí tí àsìkò òun tó èyí tó àwọn aláǹfààní tí abá parí lẹ́tọ̀ ẹ̀kì tó bá máa fàáyé ṣọlá ọ̀tá ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ́ba ìpè ìdáàbòkè ni ìmọ̀ràn tí ẹ fún ẹnìkan tó ti gbówó bí náà fi sínú àwọn ẹlẹgbẹ́ tí ẹ sọ fún wa yìí àwọn ṣẹ̀ṣì gbìyànjú láti ògbéyòpò níbi ẹgbẹ́ yìí pé kó di oṣù nàgídì tó ó wá fẹ́ gbọ́n táwọn sọ̀rọ̀ bóyá ń gbà tó mú àwọn ẹ̀rí wá fún bọ̀ táwọn kìíní kan dì í mọ́lẹ̀ òun ni pé ó ti níyàwó nínú àwọn ilé pé tó bá sì lóhùn sí mọ́ wọ́n lè wá gba ìyàwó rẹ̀ dábòó mọ́ ọ̀rọ̀ lẹ́fún mi. Ìwé ẹ̀kọ́ lè ṣẹ̀kọ́ wa ẹ̀dùn bí màá ń wà dáhùn mi. Tọ́ ẹni tí ọwọ́ àyẹ̀wò ẹgbẹ́ tó ní ẹ̀rí lẹ́sìn kíláàsì tó ti mọ̀ pé tọ́nà wà ní tí wọ́n fẹ́ kúrò nípò ní bóyá wọ́n gba ìyàwó tó bá kúrò bẹ́ẹ̀ ìyẹn ò kí ń ṣe kí wọ́n sì yẹn fi lè sọ pé wọ́n nípò ní ẹgbẹ́ o kó máa padà kó sínú àwọn ọ̀làyíká lẹ́tí yẹ̀dá àná fún ọlọ́wọ́ yẹ̀dá àná fún ọ̀làyínú torí ìṣe kìtìmánú lè hàk lẹ́yìn àti ti hàn síyàn aburú lánàá ni kéèyàn máa fi òótọ́ pamọ́ pé ọ̀nà yìí tó yẹ ti mà kó wá lóòní kúrò bẹ́ẹ̀ má dáhùn àdánwò àwọn ẹlẹgbẹ́ nìyẹn náà tí èèyàn bá ti bá wọn ṣe mọ́ èèyàn di ọmọ èèyàn di àlùwàláwà alábàárà wò yẹ àwọn gbọ́ yé kọjá ní tí tí ò yẹ kí wọ́n gbọ́ yé sí kọ́dà irú ẹ̀ ń bẹ lọ́rọ̀ yìí tèmi náà irú ẹ̀ ń bẹ lọ́dọ̀ ti tèmi tèmi náà sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ sáwùjà ní tèmi náà ní ẹ̀dá bilé òun lẹ́nu kó máa ṣe tẹ́lẹ̀ àfún gbàdá wọn àṣù nílẹ̀ yìí ọmọ nsàkí wọn ìgbà tí yìí di pé ìdáyà dé òun ọ̀dẹ̀ sọ fún wa pé òun fẹ́ lọ́kọ̀ọ́ dáadáa lórí òun lọ yarí pé kò sí tọjọ bẹ́ẹ̀ àwọn sẹtẹrì àfọlájọ ìgbọràn àti wàhálà tó fẹ́ kò sí tọjọ bẹ́ẹ̀ tó fẹ́ fẹ́ yìí láti yọ mẹ́wàá nísìnyí tàbí wàá fẹ́ra wa ṣe máa pe brọ́dà alábàjọ àti bíbọ̀ tó wàá gbọ́ bóun mi máa pè é padà ní. a sọ̀rọ̀ rí pé kájọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àná kò sí rí. so ẹni tó ń jẹ́ ìyàwó mọ́ wa kí ló báwo lẹ́sìn mọ́ wa bá mi èmi ò bá bọ̀dá yín jà bọ̀dá yín ń bá báyìí ní ìjàpọ̀ sí nǹkan tá à ń jà sí ju pé ẹni tó fẹ́ kẹ́ ẹ fẹ́ ẹlẹ́yìn fẹ́ wọ́n sì ń bá àwọn jà nínú ẹgbẹ́ pé ó sọ ọmọ nù báwo ló ṣe wá rí sísà tẹ́tẹ́ lórí wa lọ bá bó ṣe wà náà àtàrà tó náà ni àmọ́ ètò fẹ́ gbà wọn tó ní sọ ọ̀rọ̀ tí mo sọ yìí pé tí ìfẹ́ bá wà láàrin ìlú yìí ní sísà náà bá tẹ̀ ní kàṣí báwo ló ṣe kó fi kó fi yín lẹ̀ tẹ́wọ́ àgbẹ̀yẹ tó bá lọ́wọ́ àdúgbò nínú ẹgbẹ́ ìwọ́n kúrò ń bẹ̀ tọ́wọ́ kù sọ̀rọ̀ jíjẹ nìyẹn tó bá lọ́wọ́ àdúgbò tó jọkọ̀ ìwọ́n kúrò ń bẹ̀ tọ́tọ́ bá fẹ́ràn rẹ tó sì fẹ́rẹ́ sìn ju ìwọ́n tó jọkọ̀ lọ yóò bọ̀ kúrò yóò bá tó bá dé bí òótọ́ àpò kí àsọ̀rọ̀ ọ̀rọ̀ àná. ọlọ́run àti wọn ṣe wọlé ọlọ́run ní ẹ̀yìn àmì àṣewájú fún ọ̀dàdìkún àdúgbò ńlá fún àtàrà òwúrọ̀ fọ́ọ̀mù yìí tán sùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn arìnrìn wọ́n pé fọ́ọ̀mù yìí tán sùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn arìnrìn wọ́n pé gbogbo mọ̀tò àárọ̀ tì ní àdáadáalẹ̀ ẹ̀dàkùn ìjẹ́ máa ń bẹ́nu mọ̀tò àárọ̀ tì dé pé òun lẹ́tọ̀ọ́ ká lè ṣe. ṣé o fẹ́ dàbá ọ̀ṣẹ́? ẹ̀ ẹ̀ kò sí kò sí mùsàlùmá tìkẹ̀ tí tó ń lò. Ìjọba ń pè ní ti ìjọba ń pè ní protest ni kò sí ìdájọ́ sáǹfààní bẹ̀ pé ìgbà peaceful protest ọ̀dà òwúrọ̀jà. Ìpínlẹ̀ òkú kó jẹ́ pé bóyá ìkànnì ọ̀dà ẹni tó máa ń sọ báwọn fún wa. Gbogbo ìgbà yìí peaceful protest ibi tẹ́ gbogbo ibi tẹ́ máa ń pè ní peaceful protest ni wọ́n bá ṣe kí ni máa ń padà ń kẹ́yìn rẹ̀ náà ọ̀dà èyí tí ó ṣẹlẹ̀ nínú àwẹ̀ táwẹ̀ ń bí mẹ́ta tí ó parí ní ní Kaduna ṣebí wọ́n jáde pé kí wọ́n rìlísì olórí àwọn tó wà nínú ọ̀dọ̀ wọn ni wọ́n mọ̀bọ̀n wọn ò sì bẹ́ẹ̀nì kankan jà wọ́n kàn gbé bánà lásán wọ́n sì ń rìn káàkiri tó lọ padà káyìn àwọn ọlọ́pàá jáde sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣùtù nígbà pé ní àbí ṣe peaceful protest kan jù bá wọn náà lọ wọn ò sáà jà wọ́n kàn jáde lásán náà ni èyí tó ṣẹlẹ̀ lábújá táwọn mẹ́fà kú ní ọdún yìí ṣé báwọn náà jáde pé wọn ò sáwọ́ oṣù bó ṣe kán ṣe báwọn wọ́n sì gbé bánà wọ́n ń kiri káàkiri síríìtì náà ni ibi dáwọn yẹn ti gbà mọ́ lọ́wọ́ nìyẹn àwọn mẹ́fà ló padà ló padà kúnjọ́ náà so kò sí kankan tí ń jẹ́ peaceful protest ẹni tí máa ń sọ bẹ́ẹ̀ ìsídà kí mọ́ni àti kó má yìí tọ̀ ẹni tí wọ́n sọ lẹ́ẹ̀kan pé mọ́ni àti kàtí àlẹ́ẹ̀lmú bí mo jẹ́ alasàtì ìrọ̀lẹ́mà ọmọ ń tẹ̀sí kí àwọn àrọ̀ nínú ìgbà dáadáa tí gbogbo lẹ́yìn ọba wọ́n náà láwọn afa a ní àwọn afa sún náà tí yẹ wọ́n yé dáadáa àfọwọ́tò bá ní ìdẹ̀sí ló kù gbogbo àwọn afa tí wọ́n tó kó yé sọ wọ́n bọ̀ ló pẹ̀lú kéwu tó bá yà ní ìdẹ̀sí ló kù tó kò sí kankan tí yẹ fi sùn dẹ̀sí kọ́lá ó tako ètí ń jẹ́ àkídà alìsínà wàlìjàmá yẹn yẹn gan pẹ̀lú sọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí bí ìjìnlẹ̀ ilé ulama rabbaniyyin àwọn àfa gidi nígbà sọ̀rọ̀ yàtọ̀ sáwọn àfa ikhwan àwọn ni wọ́n ní peaceful protest àbáwọn tó kún rí bí wọn gbámúrò rí wọn láwùjọ wa lọ́dà kò dájú náà sí. bọ́dà bọ́ àlẹ́ òsì bí ìgbà sọ́lé àyẹ̀wò ọ̀rọ̀ kó ló wa ṣàp aburú ni wọ́n ti jẹ́ ìrọ̀lọ́ ọ̀rọ̀. tó ìbéèrè yìí yóò lọ sí ọ̀dọ̀ wa ṣèkọ wa oníwòrìdì wọ́n ní mo fẹ́ a lè rí ẹlẹ́gbẹ́ nínú onísúnà ìtumọ̀ rẹ̀ ni pé bí àwọn tẹ̀bílíkì bí àpèjúwe wọn ní ìkànnì wọn wá bá bàbá òtèmí so bàbá òtèmí wàá béèrè béèrè lọ́wọ́ wọn pé kí ló ń ṣe sóun ṣe báyìí ló ń ṣe báyìí sọgbà tó wá sàlàyé gbogbo tí ń ṣe tán bàbá òfèmí wa ní á ìwọ yóò sí lára àwọn tẹ̀blí kò ní mọ́ wà pẹ̀lú wọn àmẹ́yìn sí ara wọn tó ẹ̀dá Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وآله ìdáhùn sí ìdáhùn bẹ́ẹ̀ ìdáhùn sí àìbéèrè pé ṣe àdẹ̀rí wọlé súnà nínú ẹlẹgbẹ́ nínú àwọn ìdáhùn fìtínà àwọn ìbéèrè fìtínà tó gba ilé tó gba ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn tó jẹ létí mi ni pé bíbá tá a lọ pé sáyẹn ó súnà náà wọ́n sún fi tó jẹ létí mi ni pé fọlọ́n ọba ìjọ náà sàyẹn wáyà fàtínà ọlọ́run àgbà ọ̀nà ìdúwájú rẹ̀ yẹ pé àmọ̀ pé kí wọ́n pè lẹ́lẹ́gbẹ́ ọ̀dà àwọn tí wọ́n ń ṣe àtakò pé súnà náà ni wọ́n wọ́n láwọn náà bá wọn sí bàbá àwọn ọ̀gbìn kan ti dà wọ́n láwọn náà bá wọn sí ẹgbẹ́ kúrú sọ̀rọ̀ tí wọ́n fẹ́ mú bí ọ̀rọ̀ yìí pé ẹni tí wọ́n fẹ́ ṣe súnà nàbì sallallahu alaihi wasallam táwọn akọ̀ fẹ́ ṣe súnà nàbì sallallahu alaihi wasallam sọ̀kó pìlọ́ọ̀gì sí ibi ẹgbẹ́ ń fi tọ́ka sí pé yàrá rẹ̀ dágbé súnà òye ìyàtọ̀ ń bẹ gbá àbáyá kálọ̀ pé àwọn tí wọ́n ń ṣe pẹ́yìn náà ń bẹ nu ọdún fẹ́ ṣe súnà láti láàrin pé sàlẹ̀ ló súnà lára wọn ń bẹ nu ọdún fẹ́ súnà ló fẹ́ ṣe so wọn tàn jẹ ní wọn ló fà á lọ fi jẹ kó wáyé sún àlẹ nìyẹn fẹẹ ṣe ló ti tọ tí wọn padà rí tí wọn gbé lóòótọ́ yóò kí àlè kó lọ ẹgbẹ́ kò ní ìpinnu gàrà tó káwọn lò fata wọn fà àjàgbàjàgbà especially fatu ètò díẹ̀ kan máa ń múlẹ̀ lọ́rùn fatu àkàwé náà ṣe tó ń kàkà sí mi ò máa bí táwọn yẹn ti kó fìtínà tó ń kó lọ sí fatu àfa àlùmísórí àlùmáàlìkì wọn yẹn ti tó yóò wọn ti tó ń lọ nígbà tí ọba yẹn sọ tó pé wọn tí wọ́n wọ ìbẹ̀rẹ̀ olùmọ̀ ọ̀rọ̀ olùmọ̀ yìí àmì rẹ̀ ìparí ẹ̀kẹ́ pápọ̀ ẹ̀ mọ̀ pé kò pé yìí ọ̀tọ̀ ní tó ìmọ̀ yẹn sọ̀rọ̀ sí ọ̀tọ̀ làwọn fi tẹ́ ìfẹ́ ọ̀rọ̀ lẹ̀. káàsì ẹ̀sọ́ pé olùmọ̀ yẹn sọ tí wọ́n sọ níbi táwọn lè ṣàlàyé mi tí wọ́n sọ fún wọn ní wọn máa ti bẹ́ẹ̀ lò wọn máa ti ṣẹlẹ̀. ṣùgbọ́n wọn lo fatwa àwọn òfìmí nàìjíríà ìbùnú bá ti gbé àwọn ọmọ bá fi di ẹ̀sọ́ pé olè jáde pẹ̀lú àwọn tẹ̀blé ọkà máa kọ́ sọ̀tà máa ń lo àfa tó àfa àdàwọ̀ ẹ̀rọ báyìí sọ̀tò bá ní kọ́ ló ti tọ́ fẹ́ jáde pẹ̀lú tẹ̀bí tàbí àwọn àwọn ti fẹ́ kọ́ ọ̀lẹ́ ọ̀fẹ́ sàlàyé àbúrú fún wa ẹ̀ padà tún ká kíákíá ni. sọ ọ̀rọ̀ tí yóò sókè ni pé gbogbo ẹni bá fẹ́ ṣe súnà lẹ́bi lọ́dọ̀ tí mo lè gbà dáhùn bí ẹ̀mí yẹn kó jáde kó nu ẹgbẹ́. nígbà tó máa pé orí súnà ni tó wà nù ẹgbẹ́ náà ni kó jáde kó nu ẹgbẹ́. kò sí nínú àmì èyí wàá wà lọ́kàn nínú àwọn lẹ́yìn tàbí ọmọ mẹ́ta àwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì máa ti àwọn kan yẹn gbé ọ wé khilafu sunnati rasulillahi sallallahu alaihi wasallam bí tó ló ti sunna nabi sallallahu alaihi wasallam àti bí wọ́n lè yẹ kò lè gbé sunna nabi hàn ló ti tọ́lé sunna kó sẹ́kù láàrin àwọn tó kálọ̀ ọ̀rọ̀ jẹ́ gbogbo àwọn àlàyé táwọn afa sọ fún wa yìí náà ṣé ti pé tí wọ́n sọ ni pé àwọn èèyàn tó fẹ́ ṣe kàn sínú wọn àwọn tó fẹ́ ṣe dáadáa sínú wọn sọ nígbà tó àwọn ọba ìkẹlẹ padà lóòótọ́ pẹ̀lú àwọn tí ó mú àwọn fẹ́ sòótọ́ àkọ́rọ́jà mú ọkọ̀ láàrin mi ọlọ́pàá yìí wọ́n jáde ràìdàn tó bá jẹ́ pé onísúnà tó fẹ́ ṣe súnà náà mẹnu wọn ní tòótọ́ yóò padà jáde torí ìdẹ́ kan wọn ń dá òtún bẹ́ẹ̀ nìyẹn gbàgbọ́ ìdájọ́ súnà ní sọ̀rọ̀ bọ́ọ̀ àlẹ́ ìwà àìsàn ẹ̀kọ́ kò rọrùn pé wọ́n ní aná sùnì yóòbẹ̀rẹ̀ àjò ẹ̀kọ́ tó o gbé ìrẹ̀ balẹ̀ o sún náà ní sọ̀bọ́yà ń tẹ́lẹ̀ wọ́n ń tà láti sọ̀pọ̀ àti pé ńgbà tí àfa àkúnú àwọn afa rẹ̀ yìí ṣe fatuwa pé tọ́jú fatuwa ẹ̀dùnsẹ́mi àpé ẹ̀dùnsẹ́mi ọ̀ṣun náà àbẹ̀rẹ̀ àfi rọ́bìn wáyé wáyà náà wọ́n fi àgbẹ̀jẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ojú pé àfa tó sọ̀rọ̀ yìí wọ́n ti gba ipò tó ga nínú kéwù sòkòrí bẹ̀ sọ afa tó gba ipò tó ga tó ṣe fatuwa àwọn náà ṣe tẹ̀kílì wọ́n ṣe àti ìgbìntẹ́nì rẹ̀ ṣe ṣe ìwọ́nà ọ̀gá ẹ̀ so ìbéèrè yìí ah, òun ni pé ẹ bá wa ti clarification lórí gbólóhùn tí àwọn ṣètò sọ pé wọ́n ní ǹjẹ́ àwọn sálàf nìkan ni wọ́n máa ń lè mọ ohun bídíà ni ṣé ọ̀rọ̀ tí wàá nu kùránì àbí inú àdìsá òjíṣẹ́ láwọn ọmọ sọ̀rọ̀ bá sọ nínú ọ̀rọ̀ ọ̀gá wọn lè mú bídíà tó bá yẹ pé sáláàmù nìkan láwọn ọ̀dà pọ̀ so ẹ bá clarify ọ̀rọ̀ bí àgbẹ̀ tí wọ́n sọ ti yé. àbáwọn ah, kan sọ àwọn olùbẹ̀rẹ̀ yìí lẹ́sàn ah, ah, lórí ẹni tí ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹni tí ó sì lágbọ̀ yìí lórí tí ó bẹ̀rẹ̀ ọ̀bẹ àrùtó wa ṣẹlẹ̀ bí ó sì jẹ́ sálàfù sì jẹ́ sálàfù ọlọ́run ló dáa kó pé sálàfù sálàfù náà ṣùgbọ́n láti gbọ́ Kùránì yìí láti gbọ́ Sunnah yìí láti fi ṣèṣì ilá يري طريق وسلف ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى الله اتاك عن نبي لك اطلب ويتبع غير سبيل المؤمنين قال تصلي سورة التوبة آية عمر والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعهم بإحسان رضي الله عنه سيدي يقول لكم عن وسلف غير المسلمين قال لهم بمن مين طبعا سلف السي سلف السي padà sínú alukoran tí sálẹ̀ kò sí inú koran ló wà padà sínú súnà nàbì sọ̀rọ̀ bá sọ̀rọ̀ máa kẹ́ fọlọ́ tẹ̀ à wọ́n ń sọ̀rọ̀ yẹn ìsọ̀rọ̀ mi fún wa kó kàn fi clear sí wa ìsálẹ̀ kò sí ìgbà yìí gbogbo àwọn tí wọ́n sọ fún wa yìí táwọn afáwọn mi ni wọ́n àwọn fẹ́ sàlàyé ẹ̀kọ́ ìfọ̀ wọn láyé àti kàtà lóṣù kan táwọn mi ni wọ́n láyé àti kàtà lóṣù kan wọn ló fi jẹ́ pé mi ló ń gba àwọn tí mo ti sọ fún náà wọn lè ha tẹ́ bá ha tẹ́ wọn lè dùkú táwọn afá ẹ̀ eléyìí sọ ni mọ́nà àdìsẹ́lẹ̀ tọ́ka ń sọ gàrà lágbèjúwe tẹ́ bá padà sínú alukọ̀án nínú súnà nínú sọ̀rọ̀ wá ọ̀sẹ̀lẹ̀ ẹni bí kìí sálà kò ní mọ́nà àdìsẹ́lẹ̀ làánà manhaja rabbani làánà manhaja rabbani ìlànà ẹ̀sìn yìí ọlọ́run bá àlùkìlá sọ̀tàn àwọn tààrà ló gbé kalẹ̀ so ìmọ̀ sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni àgbáríjọ àwọn ẹ̀rí tó wà ní alukọ̀án kẹrin wà ìdàrọ̀ àyè àyà Kùránì Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ti sọ fún wa pé kullu bid'atin dalalah Ànábì fún wa ti ń sọ̀rọ̀ nípa bídà gẹ́gẹ́ àti ìfúdà lọ́dọ̀ wa ta'ala an ẹ̀mọ́rọ̀ tàìnà ojú Ànábì ó pa wọn ló ti ń bá ẹni dẹ́gbẹ́ àwọn ọ̀rọ̀ burúkú nínú dáwà pé àwọn sọ fún wa pé dáwà tí Islam wọ̀ kò sì tún lé mẹ́ wàláyé ọ̀rọ̀ burúkú dáwà ní igun kan tí ń jẹ́ pé má bá lọ Madina ó sì nugun mi pé afatanu anta ya Muhammad ó ń fi tínà ìwọ Muhammad ó fi dá wàhálà lẹ́sẹ̀ ní àwọn mùsùlùmí lọ́rẹ́ sí lọ́wọ́ ìtí o fẹ́ ń yóò tó pé ọ̀rọ̀ àwọn àbọ̀rọ̀ ẹ̀sìn náà ní mọ́nàjì sálàfù kì í sì gbégbá rẹ̀ ni pé táwọn sálàfù nìkan rẹ̀ ni àwọn sálàfù lè ní àkọ́kọ́ bẹ́ẹ̀ pé iṣẹ́ ìlú wáyà wà tẹ̀sí وعرفوا التفسير والتعميم فعليهم في نقل الدين التعميم kòrón fẹ́mi àti láti rí àríyànjú ẹ̀sìn nínú alukur'an àríyànjú ẹ̀sìn ní sunan nabi sallallahu alaihi wasallam ilé àná mẹ́ta ẹ̀sẹ̀ fi sọ̀rọ̀ àfi ká padà sí báwo làwọn sáré ti rí àwọn ọmọdé wọn àti àwọn tó jọ bẹ́ẹ̀ tòun tí wọ́n gbà lérò tó máa lọ bá àwọn sálàfù lé wọn bí díà yẹn ọlọ́run ló ní kálí bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n ti ń lò ti òfin wọn ọlọ́run ti ń wí ìkú wí báyìí ànábì sallallahu alaihi wa alihi wasallam sunnatuhu tadullu ala dhalik ìlànà tá anabi fọ̀rọ̀ ní bídíà ṣe àwàdà especially náà àwọn àwọn àwọn bídíà ti sẹ́ni díẹ̀ lábẹ́ sẹ́ni àwọn kàwárí káwọn àwọn ọ̀rọ̀ tó lé táwọn ibi fi ń pè wọ́n ní pé kìláàbù àbìlì náà bí àwọn ajé àwọn ará náà ni àwọn kàwárí àwọn tó pa àwọn yẹn kẹfẹ́ gbogbo àwọn kan wọ̀nyí àwọn ojú yìí wá pé àtàwọn mọ́nàjù sọ́dọ̀ fún mọ́nàjù sọ́dọ̀ fún ẹ̀jẹ̀ àpọ̀ ẹ̀jẹ̀ mọ́nàjù àlùkìtàbù wọ̀ àti wọn lálẹ́ ìlànà ni wọ́n gba ìlú ọlọ́run wá ìgbà ní mímọ́ ìgbẹ́ni rẹ̀. sọ níbi ni sọ pé ẹni tí ẹnìkan tí kò bá ṣe tí ò sí lára àwọn sún náà ṣe ìdójúmọ̀ tó ń tọ̀ wọ́n ṣe mùsùlùmí o nítorí pé ní al-Islam wa sunna wa sunna fi al-Islam bisimilahi alhamdulilayi salatu salamu ala rasulillah right ah, ìbéèrè tí wọ́n béèrè nínú àwọn nǹkan tó ń dá lójú rẹ̀ fáwọn kan láwùjọ wípé tá a bá sọ pé láwẹ́dá kò kí n sọ ní súnà ṣé ìmọ̀ ọmọ ọ̀tá ẹ̀la tí ẹnu àwọn màṣáyé ti ń kàn wọ́n láti alimá ibn Taymiya rahimahullah ta'ala tí ẹnu àwọn màṣáyé ti ń kàn wọ́n látàárọ̀ látàrá dáadáa wọn kí sọ́kẹ́ ni wọ́n ń kàn nípa ọdún bàbá yìí ẹni tá a máa fọ̀ wọ́n ni ẹni tá a máa pe orí wọn ní dáadáa ni tá a bá sì rí pé wọ́n ṣe àṣìṣe gẹ́gẹ́ bí ìtọ́ ti kà fún wa a ò ní tẹ̀lé wọn lórí àṣìṣe yẹn kò ń ṣe máa ń hájú wa ni pé nǹkan tí èmi ò tèmi yàrá ti sọ náà ni kò ń ṣe bẹ́ẹ̀ náà afẹ́ràn wọn nítorí òdodo nínú tíra wọn kìtàbù ìmáà wọn ní kò sínú àwọn àfa mùsùlùmí bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàhábà tó fi lórí àwọn tó tẹ̀lé wọn àti àwọn àìmájú àrùbáà àìmájú àrùbáà àwọn àìmá mẹ́rẹ̀ẹ̀rin kò sínú wọn man kaffara kulla fitayni wa sab'ina firqa ẹni tó pe gbogbo àwọn seventy two yẹn tó kún wọn ní kékeré àwọn ìwá ní faman kaffara kulla fitayni wa sab'ina firqa faqad khalafa al-kitaba ó ti yapa àkìtà títí tí ọlọ́ọ̀ra súnà àti ìjìmá kódà wọn ló tó yapa ìpanupọ̀ àwọn àfa mẹ́rẹ̀ mi náà lẹ́yìn ìjìmá rẹ̀ àwọn ẹni ẹni ṣáájú torí kò sẹ́yìn kankan máa tó kàn tó ìfẹ́ tó ń ti bẹ́ẹ̀ ní onídídá àìní wọn wọn ò kí ń ṣe ní súnà bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh Bombaz rahimahullah ta'ala àwọn náà sọ bẹ́ẹ̀ nínú fatuwa wọn tí wọ́n ṣe ní pọ́ìfù láti kú bí ọdún méjì tí wọ́n kù. wọ́n sọ̀rọ̀ nípa jamaati ìfowópamọ́ ìmùsùlùmí àti jamaati tẹ̀lé wọ́n láwọn méjèèjì wọ́n wà nínú seventy two ti anabi sọlá ọsàn ní wọ́n ti jáde kó nínú alùsùn nàìjíríà tí wọ́n ti jẹ́ ẹni àná bàbá wa ní kò ń ṣe gbogbo seventy two yìí ni ó di kékeré ó ń bẹ́ẹ̀ ní ìṣẹ́ wọn ó lè bẹ́ẹ̀ máa wá dé ìṣẹ́ kékeré ní kúkúrú èdè ni pé ẹni tó bá sọ pé ká sọ pé yẹn èyí sáálù sọ́nà irú ẹni bẹ́ẹ̀ a sọ ike ti di kèfèrí nìyẹn irú ìjàmbá ló dà láàmú pọ́blẹ́mù ìjàmbá yẹn nìyẹn jàbàtà ló gbà wípé gbogbo ẹnikẹ́ni tẹ́yẹ bá sọ pé kò sórí súnà èyí lè jáde kó òun súnà pẹ́lẹ́ pé kó fún ìlú kọ sí kò sí mo tẹ́jọ́ ìdájọ́ ilé ọkọ̀ jẹ́ ní súnà kọjá mú oníbídà tó dídí kẹfẹ́rí tó àwọn wọ̀nyí náà wá gbé fáyọ̀sì yẹn wọ́n wá fi ń da àlù mọ́ láàmú wọn ò mọ̀ ẹgbẹ́ fáyọ̀sì àràká làwọn kó wọn á dẹ̀ máa tó káàgà wọn kakẹ́ jàbàtà ìta lára wọn jàbàtà gẹ́gẹ́ sì pọ̀ lára àtẹ̀yìn kan tó kù tọ́ sẹ́kù bẹ̀rẹ̀ nǹkan tí ò ń dà wọn láàmú ni pé nígbà tí wọn gbàgbọ́ yìí jàbàtà ṣé ní ebi ebi ebi náà lẹ jòkó sí jàbàtà bíi tó fi ara gbogbo wa gbá tó kọ́ lọ́wọ́ fún sáà náà ní kúkúrú èdè pé kí wọ́n parí ẹ̀ ṣẹ́rí ọ̀rọ̀ àdìmọ́mọ́ ìbá bàá ààyò ẹjọ́ tẹ́ ìdìbò padà ẹni tọ́rọ̀ bá nú ipò ọ̀rọ̀ lọ. ọ̀rọ̀ àdìmọ́mọ́ ìbá ààyè tọ́sọ yí pé اعلم أن الإسلام هو السنة وأن السنة هي الإسلام ولا يكون أحدهما إلا بالآخر lọ́mọ yìí pé islam ní sunna sunna náà ní islam ìkéyìí kejì wọn ò lè dúró láìsí orí kejì ẹ̀ nǹkan tó ń sọ ń bẹ̀yẹn kò ń ṣe pé ń tó ń sọ ni pé mùsùlùmí la alùsùnà alùsùnà nìkan ni mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni wípé Islam àbí kí ni nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam ń gbé wá ògẹ́gẹ́ Islam àbí kí ni wọ́n pè ní Islam tí kì í bá ṣe ń tọ́wọ́ alátọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ń tọ́wọ́ alátọ̀dọ̀ Ànábì kí ni à ń pè é sunna ìtàn pè ní Islam yìí wà súnà tó híyà islam nǹkan kan ò dẹ̀ lè jẹ́ súnà láyé àti nǹkan yẹn jẹ́ ara islam wà láyà kó mọ àṣìlúhùmá ilà bí lásọ ṣé ẹ lè kírun nínú islam islam yín dúró láì ní súnà bí wà láyà kó mọ àṣìlúhùmá ilà bí lásọ ó ti jẹ́ kó yọ pé èsì èèyàn ni wọ́n bá wí kan sọ wípé onísúnà lè dúró láì sí kùránì oníkùránì lè dúró láì ní ìlànà tó yọ lọ bọ́sẹ̀ bá yẹn ti kéwú nìyẹn السنة هي الإسلام والإسلام هو السنة ولا يقوم أحدهما أي لا تقوم السنة إلا بالإسلام كما لا يقوم الإسلام إلا بالسنة سنة ولدو لا إسلام bẹ́gẹ́rí ẹgbẹ́ ìsìláàmù náà ò lè dúó kọ́ máa jẹ́sìn láì ti pé súnà ọwà pẹ̀lú ẹ̀ ẹ̀tí ọ̀dọ̀sán tòṣẹ́ ti kéèkéé sí èyàn ní wọ́n sọ ń bí tí kìí bá ṣe ìlànà mọ̀rọ̀kọ́ tí kò ẹ̀ẹ́dẹ́gbọ́ yé báyìí so àwọn èèyàn wa máa ń ṣe ọ̀rọ̀ bàbá yìí lò ní ṣókí tí mo lè ra sọ parẹ́ náà ní ọ̀nà àyà. wà á ka ìbéèrè méjì sọ afẹ́kẹ́ bá wa dáhùn rẹ̀ ní ṣókí tó pé pé a lò kí o tó ìbéèrè alákọ̀ọ́kọ́ ọ̀dọ́ ní lásán lọ́dún ìṣòro àti tó wọ́n ní ìyáálé kí òun lẹ́yìn àwọn jọmọ́ tẹ̀lé àbí àwọn tó bá jẹ́ araka ìsìlámíyà àbí àwọn tẹ̀lé jábàtà àbí kí òun kí òun pẹ̀lú ara lẹ́yìn olórí kí òun kí òun lẹ́yìn àwọn wọ̀nyí o. Nàá láwọn ọ̀bẹ̀rẹ̀ tí ó sàǹfààní láwùjọ wa ni nítorí pé àwọn nǹkan yìí àwọn nǹkan tá à ń bá fẹ́ra ni. A rí ọ̀pọ̀lọpọ̀ àwọn adémọ́tò masáàjì àwọn àwọn tó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí tó yẹ kí irú àdánwò yìí rẹ̀gbẹ̀ inú wa. Báwo la ìfẹ́ yẹn jù wọn wa? Ìgbà míì náà rèé a lè kọ́ṣẹ́ lára wa bẹ́ẹ̀ tí ó yẹ sí pé ẹni tí ó gbà wájú jọ̀fẹ̀ kírun fún wa ẹni tí ó àwọn àdánwò yìí rẹ̀ lára ẹ̀ la ìfẹ́ yẹn jù wọn wa? tó yẹ pé ìrún rèé nínú nǹkan tó pàtàkì nínú sẹ̀mí mùsùlùmí tá a lè máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà báwo lè fẹ́ yẹn jù. eléyìí tí àwọn àfáà tó ń na wà lórí ẹ̀ tí ò sì sí apá lórí ẹ̀ ní wípé a lè kírun lẹ́yìn níbi dáa nítorí pé ṣe rí ákẹ́rùn lẹ́yìn tẹ̀bílì ni o ákẹ́rùn lẹ́yìn tàbọ́mú ní ni o ìṣúwá ní ni o gbogbo ẹ̀ẹ́kà máa kọ̀ bábọ̀ ìpìlẹ̀ lórí àwọn tí tó gbogbo ilé ìtẹ́rí dákà yẹn ìran bídá ní gbogbo ẹ̀ kò yíra ìsìn àwọn tẹ̀kẹ̀tẹ̀ yìí oníbídá ní wọn tán rí lànà tẹ́lẹ̀ sáwọn àlìkùwánì mùsùlùmù àwọn àlìkùwánì mùsùlùmù oníbídá ní wọn tí wọ́n ní àwọn akẹ́tún lóríṣiríṣi ìran tàbọ̀ mọ́nà ìdàkà wà ní nàìjíríà yìí tó gbogbo ọwọ́ tá ìdájọ́ oníbídá ní wọn àwọn abẹ́rẹ́ kí ìdájọ́ lẹ́yìn oníbídá ìdájọ́ ìdájọ́ káfíìn mẹ́rin dídá ní pé táwọn bá rẹ́lò míì tó lálàáfíà jùlọ tó ìjẹ́ pé dídá tó ṣe ìwé ṣe dídá tó gbé jáde kó nínú Islam gẹ́gẹ́ bí àwọn tó ń kà yìí akálàṣe ẹ lè rí àfọlọ́dọ̀ àwọn tó ń kà yìí tó jẹ́ sí pé kókò bẹ lọ́dọ̀ ẹ̀ so ẹ máa wá sí ìdájọ́ lórí ẹnì kọ̀ọ̀kan níbàámu sí ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú Islam níkalẹ̀ tó gbé àbí òpin tẹ́lá yìí ṣùgbọ́n mo jáwọ́ di fún yẹn jẹ́ tẹ̀bí rí oníbídà mi tí o bá mú nǹkan míì ma tó lè sọ ìdíje fèrè náà tẹ̀bí rí tó àwọn kan tó lè sọ ìdíje fèrè náà tẹ̀bí rí nígbà dáadáa tí o bá ti mú yẹn mọ àwọn kírun lẹ́yìn rẹ̀ tá a bá rẹ lómi tó bi tó tó bẹ́ta rẹ̀ tá a bá wá rẹ lómi tó bẹ́ta rẹ̀ kọ́ àwọn lọ kírun lẹ́yìn lómi tó bẹ́ta rẹ̀ tó pé ìrún wa ò ní ládàá tó pé pérépéré káàkiri lẹ́yìn lómi tó bẹ́ta rẹ̀ káàkiri lẹ́yìn níbi dáa yọ tó gbogbo àwọn afáàsùn náà bẹ́ẹ̀ ti máa ń ṣe ìdájọ́ lórí ìkírun lẹ́yìn níbi dáa yọ àyàfi bọ̀dá wa yìí nìkan ló ń gbà pé èèyàn ń ṣe bí dàbá yìí kò pín ẹ lè kírun lẹ́yìn rẹ̀ àbọ̀dá rẹ̀ ọmọ ìdìgbò ó tún yẹ lè kírun lẹ́yìn níbi dá lára tá a ti jẹ̀bi sí ọjọ́ tó ti pẹ́ nìyẹn a sì yí padà domi síra yìí sì tí wọ́n ti wá dẹ́sìn táwọn yóò máa kẹ́fìn bí ẹni pé bóyá àti wá pé àjọ àpá àwọn onídìí àyè kéferì sí ńbẹ ní wọn fẹ́ kéferì ńbẹ ní wọn ti fi kéferì ọmọ wa rẹ. last question wọ́n ní ìdókòó ìbámu àbẹ̀rẹ̀ ìyàwó necessary so ó nìjọ tọ́ fún yìí tó bẹ̀rẹ̀ ní sáláfì gbàtún wá dàpọ̀ ọba Sókótó bí àpèjú kó wá gbà pé àmírù àwa mùsùlùmí sábẹ̀ mùsùlùmí. ìtọ́wà ní tí ó jẹ́ sọ́bárì fún ìbéèrè tí wọ́n béèrè ó dà pé ẹni náà wọ̀ yàtọ̀ láàrin ẹni amir aláṣẹ mùsùlùmí àti lídà ẹni tí ń darí àwọn afẹ́àsì mùsùlùmí ní àwùjọ sultan sọ́kú pé ìṣe amir àmọ́ òun ni lídà kí ló fà torí pé bóun fẹ́ ṣe wà ń wọlé ẹ̀pá àṣẹ fáwọn mùsùlùmí nàìjíríà láìsí kókò sọ́jà ẹni tó tó jẹ́ president ìdásùn àdúgbò láti sásọ àdìmẹ́jì nígbà ọ̀rọ̀ sí ó ń jẹ́ lídà ní nítorí jihadi babaláwa rẹ̀ Usman Gold Foden tí wọ́n ṣe ní Sokoto tó lè jẹ́ pé Sokoto empire káàkiri gbogbo tí ń jẹ́ àríwá òun ló sì jẹ́ jihad last kọ̀ọ̀bá máa rí bẹ́ẹ̀ ó yẹ kí àwọn Muhammed Amin alikana wí kí wọ́n gbà ní gbọ̀dúgbòdì ó yẹ káwọn ìdírísà lọ́mà kí wọ́n gbà bọ̀dá lè ti ṣe jihad tiwọn bí fọ́ọ̀ Usman bin Fode òun ló fi last ni wọ́n fi kọ̀nsídà rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú àwọn mùsùlùmí ní Nàìjíríà kì í ṣe àmì ẹ̀ kì í ṣe kí ni kì í ṣe àmì ẹ̀ àwọn ni aṣíwájú àwa mùsùlùmí tọ́rọ̀ ìsìn bá ṣẹlẹ̀ bí wọ́n ti pe àwọn kìfìrí nìsín ìtàlẹ̀ olórí ẹ̀yìn kìfìrí tọ́lẹ́kà jọ ń gbèlú bẹ́ẹ̀ náà ni wọ́n pe òun náà pé kó wá dá kó wá rẹpísẹ́ǹtì àwa mùsùlùmí òun ní rẹpísẹ́ǹtì àwa mùsùlùmí Nàìjíríà ni kì í ṣe àmírù tí nítorí pé yíká pẹ̀lú àmírù á ṣe bíyà ká ló ṣe bíyà fún bọ́tò ní lídà wa nínú ẹ̀sìn Islam ní Nàìjíríà wò lásìwájú àwọn mùsùlùmí ní Nàìjíríà torí kò ní wọ́n kọ̀nsídà àti Sokoto ẹgbà pé òun kò máa jẹ́ àtiwájú ìkórà kó òun kúrò ní kẹ́lẹ́mì náà tún débẹ̀ kó dọ́gba yẹn torí òun náà ló sì máa jẹ́ lídà àti tí wọ́n bá tó ṣe ń jẹ́ tí wọ́n yóò ṣe ìjòfin wọn lókun àmọ́ dáwọ́ pé amíru òun kọ́ náà amíru wọ̀ kó sàmíru mùsùlùmí àmọ́ anílídà àtiwájú àwọn mùsùlùmí ní ní nàìjíríà pé. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah wa rahmatulahi ọmọ kí wàá san àwọn sheikh wa ní ẹ̀sán lórí lórí ìyànlọ́wọ́ tí wọ́n sọ fún wa yìí. bí ọ̀rọ̀ ṣe rí òun náà ni pé gbogbo àwọn ọmọ ìgbé ní lórí tó ń darí gbogbo nàìjíríà òun náà ni ààrẹ adébọyọ àti mùsùlùmí nàìjíríà ni o àtẹni tí ò kí ń ti mùsùlùmí nàìjíríà olórí gbogbo wa níta ni ààrẹ bàbá wa muhammad al-bukhari muhammad al-bukhari lásìkò yíyá mi wọ́n bá tún di bí ẹni ọdún mẹ́rin tí ó tún lè yí padà yóò tẹ̀ yí padà náà nítorí wọn aláǹfààní àti ọdún méjìlá mẹ́jọ náà ni wọ́n láǹfààní àti yóò yí padà ṣùgbọ́n lẹ́yìn òòrùn tó ràn lọ́sàn òní bàbá yìí ni olórí gbogbo àwọn ọmọ nàìjíríà àti mùsùlùmí àti kẹfìrí àtẹnudẹ òní ti mùsùlùmí àtẹnudẹ kẹfìrí ni mo wọ ẹjọ́ tẹ́lẹ̀ tó ti náà náà ṣẹwárí àwọn ìjọ kọ̀ọ̀kan náà wá ní olórí tiwọn àwọn christian wọ́n ní olórí wọn tó sí pé tí ìjọba bá fẹ́ ṣe nǹkan kan lórúkọ wọn àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan tí yọ pa owó kìrìsìtẹ́nì nàìjíríà papọ̀ wọn ó kọ́kọ́ pàṣẹ lọ́dọ̀ lórí àwọn kìrìsìtẹ́nì náà tọ́mọ́dé fẹ́ anọ́ǹsì nǹkan yẹn orúkọ rẹ̀ wọ́n fi anọ́ǹsì ní federal government tó fi anọ́ǹsì nǹkan yẹn pé olórí ẹ̀sìn yìí o kò sọ báyìí tó báyìí nítorí pé mutual understanding ń bẹ láàrin àgbọ́yé tó yẹ kóró ń bẹ láàrin àwọn olórí sí olórí gbogbo ṣàgbọ́n olórí gbogbo tí gbogbo wa nìyẹn ìjọ kọ̀ọ̀kan láwọn lórí jẹ bí káǹtì ní tiwọn bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí náà ní tiwa bẹ́ẹ̀ làwọn míì náà tí kò fi bẹ́ẹ̀ hàn àwọn ọmọ báwọn ṣe yanjú ọ̀rọ̀ tiwọn fún wọn báwọn náà ní tiwọn náà ní àwọn náà ní àrò ok ẹ ṣeun àṣeyìí ní ọ̀ní ìfẹ́ òun ló lórí àwọn ti ìbílẹ̀ ọlọ́run níjọ́ jẹ́ pẹ́ ọlọ́run ayé padà bẹ́ẹ̀ ni àwọn olùsájẹ fọwọ́ kankan náà ti ìmọ̀ bó wọn lọ sí ọ̀rẹ́ tó ìsájẹ fọwọ́ lọ sí ọ̀rẹ́ tó ìsájẹ fọwọ́ ìsájẹ fọ. ó ti kú ọ̀rẹ́ ok tọ gbogbo ẹni tó bá kù fọwọ́ sí náà ọlọ́run wa yìí wọn padà náà kí n má ní ìgbàsíkò ni pé sọ̀tọ́ọ̀nù Sókótó àwọn olórí mùsùlùmí lọ́jọ́ ní ìgbà tó ń sọ olórí ìgbò mùsùlùmí tó jẹ́ sí wípé àwọn máa tẹ̀ láṣẹ wọn nígbà tó bá pa wá láṣẹ tó bá ṣe ìtọ́lọ́run Allah subhanahu wa ta'ala eléyìí nínú usulu ahli sunnah wal jamaa'ah yìí tó yẹ báyìí sí pé as-sam'u wat-ta'atu lil khalifati wal umara al-barr minhum wal-fajir a máa gbọ́rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu a sì máa tẹ̀lé wọn a ò sì ní yapa àṣẹ wọn wọ́n jẹ́ ní ni wọ́n jẹ́ kòkì àwọn nǹkan ìwà àbàjẹ́ kan bẹ tá a lè máa rí lára Sultan Sokoto kéle ilé máa dáa tútù sẹ́yìn mùsùlùmí gbà ẹni tá a pè lórí àwọn mùsùlùmí náà lọ́yẹ ká máa rí nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ kò dáńtò tọ́ ṣùgbọ́n yóò sọ pé ká má tẹ̀lé kò dáńtò tọ́ àmọ́ yóò sọ pé kí ni o ká má tẹ̀lé eléyìí báyìí làwọn kọ̀wárì jùmọ̀ fi ń jáde lé olórí lórí nígbà tó bá jẹ́ àwọn àbàjẹ́ pé bàjẹ́ ni sọ́jẹ́ bàjẹ́ àtẹlé ìtànrà bọ̀ lọ́rùn tí èsè bàjẹ́ rárá bí irú àwọn ilé ìtànrà bọ̀ àtúmọ̀ àgbà àǹfààní lọ́rùn ìní pẹ́ńbẹ́ ẹ̀rí gbọ́ yíba yìí sùn so ohun ti làwọn àdìsíwájú mùsùlùmí náà máa ń lò tó máa fi ń gbá àwọn ọ̀dọ́ mú wọ́n sì ju wọn sí pé sáwọn ìjọba tí ẹ sọ pé kí náà rí ẹ̀rí bá ti ń ṣe ni wọ́n wá ń ṣe báyìí wọ́n wá ń ṣe wọ́n máa ka oríṣiríṣi àbúrú kò dẹ̀ sẹ́ni tí ó gbọ́ nǹkan yẹn rèé tẹ́ni tiẹ̀ náà ní pa ni kò yẹ báyìí tó tó máa ń saburú a máa tẹ̀ lásẹ̀ wọn tá a máa ti pa wá lásẹ̀ àbúrú yìí ẹ ẹ jẹ́ bí hadith anabi sallallahu alaihi wasallam alimami muslim gbìyànjú púpọ̀ wọ́n ní kìtàbù kankan pè ní wọ́n wá kó oríṣiríṣi àwọn àhàdíìsì wá lórí bá a ṣe ń bá olórí lò kódà kọjá sí fájìlì lórí kọjá kòkè tí o bá ti pa wá láti mọ́lá ní mọ́bí máa sí ẹ̀tì fàyín ó lérò bí máa sí ẹ̀tì ìfẹ́lẹ̀ sọ́nà ìwẹ̀lẹ̀ kọ́ à nígbà tí wọ́n bá ti pa wá láti kásẹ̀ tí wọ́n bá ti pa wá láti kásẹ̀ a ò ní gbọ́ tí wọ́n níbi àṣẹ ẹ̀sẹ̀ yẹn a ò sì ní tẹ̀lé tí wọ́n bá pàṣẹ mí àríṣẹ́ pé ẹbẹ́ ilẹ̀ pàṣẹ ẹ̀sẹ̀ lánàá kò sí ìtẹ̀lé fún yín a máa tẹ̀lé wọn lórí ilé ìjọba ti dà kò yé báyìí sí inú tí wọ́n máa ń dàrú máa wọ̀nyàn lọ́wọ́ òun ni pé bóò ni sòtọ́ọ̀nù tó kó tó ṣe lè jẹ́ olórí wọn ti ṣe rí àwọn ọ̀nà téèyàn lè gbà jẹ́ olórí ìgbà míì àwọn àwọn ọ̀nà mẹ́ta ni alimami ahmed rahman wa ta'ala wa ni musulu sunna mo ti fẹ́ sọ́ọ́ di ọ̀dà kí n parí ẹ̀ ni pé kí n sọ́ọ́ kí n parí ẹ̀ ni pé èèyàn lè gba ọ̀nà èrú débi olórí eléyìí tó tó lè rú wa lójú yẹn pé bóòlù ṣe débẹ̀ ìgbà míì ò ní jẹ́ pàwọn aláyàn fúnra wa bí ìjùmọ̀ ìnáṣí alẹ́ yìí káyẹ́ pàwọ́ alápawọ́pọ̀ pé a fẹ́ káti yọnu sí ó lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n mẹ́nà àlíyàhùn bí sèyí wàtí riwaya wàmàn rọ̀lábàhùn bí sèyí hàtà sọ̀rọ̀ kọ̀lífàtàn wàsúnlíyà àmíràn mìíní ọ̀nà èrú lọ́gbà débẹ̀ gbogbo ẹgbẹ́ pé ọjà ọjà fitafita lé ìjọba tó wà ń bẹ̀ kú òní tó fi gba olórí àfẹ́kọ́jà àìbẹ̀kọ́ ni bẹ̀tó ti gbà náà ẹ̀yìn ló tún gbọ́dọ̀ sí kíni ẹ̀ gbọ́dọ̀ faburú tó yíba yìí a sì máa tẹ̀lé wọn a jẹ̀ ní bí àlọ́run wa sí wọn nítorí ma mẹ́ta wà lè sọ fi ẹnu ìhè bí a mẹ́ta mẹ́tẹ́tẹ́ jahiliya tàbí wọn fẹ́ ṣe bí a kéṣe gbogbo wọn láti ṣe bí a kò rọrùn bẹ́ẹ̀ ìyá fa ìlíyà ọ̀rọ̀ bá òkú àrẹ́bí ní ẹ̀yìn ẹgbẹ́ ṣe bí àfúnni gbogbo mi tí àwọn àwọn olórí wa ní bíbá ìgbà bí àlọ́lọ́ ṣe tọ́ ìṣòro bí àtẹ̀jìbá ti pẹ́ òsìtú lòní sọ́ọ̀wọ́lára bí àwọn ìdè àwa kò sí ní wọ́n ti ṣe bí àwọn gbogbo èèyàn láyé torí pé kò rọrùn ẹ̀wọ̀n bá ṣe pọ̀ tó yìí káàdì wọn láwọn ọmọ gbàgbé àárín ẹ̀kọ́ kan tó ṣe bá ti sùn tó gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn nǹkan tí ó ń pani lẹ́yìn ẹrù míì ń tawọ́ ta sẹ́nu béèrè tó fi pẹ́ ta sọ pé àfẹ́ bá àwọn ìbáyà kẹ́mi lọ́gbẹ̀ẹ́ ẹ̀mí ṣé àbíkẹ́ lórí ìgbà tí àdùnmọ́ ìbẹ̀rẹ̀ náà wò ní oṣù lásìkò àdàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ onítàwọn anásùn ìlà àwọn èèyàn wá oṣù fọwọ́ àìtùwò fàkọ́tún nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ àníyàn àìtùwò fàṣọ́mọ wà á máa nẹ́sẹ̀ bí sí yẹn. nígbà tí àdùnmọ́ ìbẹ̀rẹ̀ náà wò ní oṣù ìjọ tó lóṣù kò sí kéde ibi tọ́wà ìwà ọ̀nà táwọn èèyàn máa ń dá olórí máa ń kéde tó ni yẹtí fún àdàbò fi sí náà láwùjọ rẹ. a lọ sọ fún lórí irú àwọn nǹkan yẹn ni bákan náà ẹ̀yin wọn láti ṣe jihad àyìnbá Muhammad tó gbogbo àwọn òṣùlù yìí àtàwọn tó ti ṣáájú wọn náà àtàwọn tó wá lẹ́yìn wọn àwọn ọ̀gá ẹgbẹ́ pẹ́ ẹ̀yìn sínú ẹ̀sìn àgbọ̀dẹ́gbẹ́ lábẹ́ àwọn olórí láti ṣe wọn kò yí báyìí nínú ẹ̀rí agbáwẹ̀ átúnra rẹ̀ torí ọjọ́ ọdún yín ọjọ́ ọdún náà lọ́jọ́ tó gbòyàn máa sọdún abẹ́kọ̀ọ́ ní tẹ́lẹ̀kì lọ́dún gbogbo yẹn ìjọ tí aláṣẹ ìlú bá ń sọdún tó ìfẹ́ pẹ́lú ìfọ̀ àwọn ẹ̀rọ